látún ti kó jọ nínú ìkan nínú àwọn ilé rẹ̀ ilé tí ṣe masjid láti mọ́ falápá ń tètè lórí àti lékún nípa àlámọ̀rí ẹ̀sìn wa an ká fúnra wa nínú tíra al-Umda ilé tí àfáwà Abdul Ghani alinakudisi alijama ìlú ilé tí wọ́n kó jọ níbàmú sí ìbéèrè tí kan náà àwọn ọmọ ìyá tó béèrè lọ́wọ́ wọn pé wọ́n kó àwọn gbólóhùn kan jọ ilé tí yóò mọ ìyànà náà ìdájọ́ ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala náà wàrà kọlọ̀hù bí istikhraj al-ahadith عليها وذلك من صحيح البخاري ومسلم الله سبحانه وتعالى أصلي تيملة وكان عفاوى أبو ذر المقدسي láti kójọ nínú tíra ìwọ̀n Bukhari àti Muslim. Àbílọ́wọ́ bá Subhanahu kó bá fi sínú mizanu hasanati àfáwà náà bákan náà kó sì fi sínú mizanu hasanati àwọn tí àwọn tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bóyá látara ìdánilẹ́kọ̀ọ́ náà ọlọ́run nìkan ní kún nínú ìtàn tàbí nípa alámúlẹ̀ ẹ̀sìn. Ah, hadithi àfáwà Hudayfa bin Yamani òtìlẹ̀ náà ni a ti dúró ní ìjọpó tó kọjá òun náà ni a sì tó ní àǹfààní láti kà fúnra wa lórí pẹ̀lú ìjọba àwọn subhanahu wa ta'ala nígbà tí a ti kà fúnra wa nínú hadith àpáwa al-Mughira ibn Shu'ba kọlọ̀ sí ọba ونعني المسح على الخفين عن حذيفة بن اليمان رضي الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم فضعنا فتوضأ ومسح على خفيه مختصرا لقد أعطوا حذيفة بن اليمان قال كلا جلسي أو نجلسي قال إن كنت مع النبي صلى الله عليه وسلم ولو قال النبي صلى الله عليه وسلم فبعل النبي وعاسي فساري فتوضع أسس الولاء ومسح على خفيه أخرجه مختصرا يعني النبي صلى الله عليه وسلم وصف أمي خفو méjèèjì tí wọ́n wọ̀ fún ìfòmìpa lókè àfáwà azarkashi nínú lukati wọn wọ́n ní hadisi àfáwà huzaifa fi mashi alalhufi ذكره المصنف مختصرا وأن يعفوى عبد الغني المقدسي صاحب العمدة في الأحكام ومحديث هو وسمي الشوكي wa lafzuhu fi sahihayn anhu wọ́n ní gbólóhùn hadithi gangan lafzu gangan ó wà nínú tírà àfáwà Bukhari àti Muslim látọ̀dọ̀ àfáwà Hudayfa bin Yaman qala كنت مع النبي صلى الله عليه وسلم فأوظف ميمان يعوق مع النبي صلى الله عليه وآله وسلم فانتهى إلى سباق قوم fàbálá kọ́ ìlú anábì sallallahu alaihi wasallam anábì wa lọ síbi ẹ̀yìn ìgànnà kan tí a lè pè níbi mọ́sálà ìbí àtàn anábì wa tọ̀ kọ́ ìmọ̀ lẹ́nu tó wà lórí ìnàró fàtànà haitu mo wá ta kété tànà ha kéèyàn ta kété mo ta kété sí fọkọ́ọ̀lù ànábì sọ́lá sọ́lá sọ pé ó dùnú pé súnmọ́ mi fọ̀dànáwó tún ní ìlú hátà àkóńtò ìdá akọ́bíyì ó ní wá súnmọ́ ànábì sọ́lá àlùsọ́lá títí tí mo fi wà ní ẹgbẹ́ àkókòsẹ̀ fátàwọ́ dọ́a ànábì sọ́lá àlùsọ́lá ànábì wá sàlùwàlá zada muslimun inú riwaya fawa muslim ó ní aláàkúfẹ́yìn ó fi ọwọ́ pa kúfù rẹ̀ lójèjì nínú ọ̀tí àkàí a rí pé ó rílẹ̀ fi sọ́hì ìpé ànábì sallallahu alayhi wa sallam bá lápọ̀ ìmọ̀ ó tọ̀ lẹ́ni tí ó náà mọ́ eléyìí tó dáa jù òun náà ni pé tí àwọn afẹ́ tọ̀ kó tọ̀ lẹ́yìn tí ó wà ní orí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ilé tó wá kọjá tó jẹ́ àkótán òun náà ni wípé kéèyàn ṣe ẹ̀tìbáàrù amnu roshash títọ̀ mọ́ta sí ìlà ẹni tó tọ̀ lórí ìnàró títọ̀ ò ta síla àtẹni tó tọ̀ lórí ìbẹ̀rẹ̀ títọ̀ ta síla ayé máa bọ́ọ̀lù نعم الذي بال قائما والأصل أمن الرشاش ìpìlẹ̀ ní pé ká mọ̀ jẹ́ títọ́ ta sí wa ní ara bákan náà àfáwà abdulhaki inú aljamu bẹ́ẹ̀ na sahihain wọ́n ni ولم يذكر البخاري في روايته هذه الزيادة wọ́n ní àlékún yìí tó wà lọ́dọ̀ muslim tí wọ́n mú wá ń bí wọ́n ní ìmọ̀ bukhari wọ́n ní kò sí inú tí a ti jẹ wọ́n àlàáhàdá lórí eléyìí fàlá yóò sínú mìíràn mùsùn lè fi àdà hádàn tàbí fi hádàn bá wọ́n ní eléyìí tó bá rí bẹ́ẹ̀ bódẹ̀ sí rí náà nìyẹn eléyìí jẹ́ ìkan nínú àwọn ikhlal ikhlal shams mọ́jẹ̀mú téèyàn gbé téèyàn tó kọ síra kéèyàn tako mọ́jẹ̀mú yẹn ó ní ikhlal shams imam abdulbani al-maqdisi wọ́n ṣe ikhlal shams nínú hadithi nítorí wípé kìí ṣe muttafaqun alayhi wọ́n dẹ̀ ti sọ nínú muqaddima nígbà tá a bẹ̀rẹ̀ wípé gbogbo àdìsáwọn òmùwà nínú síra yìí ó gbọ́dọ̀ jẹ́ muttafaqun alayhi ó túmọ̀ sí pé eléyìí inú muslim nǹkan ló wà so àdéhì nínú àwọn àdéhì àyùsọ́ni tó ti ṣe ìfúláàlù ṣọ̀tù ẹ̀kọ́ síbẹ̀ báyìí حصل من المصنف في هذا الحديث إخلال شرط òdì mọ́jẹ̀mú kọndíṣọ̀n tó fi lélẹ̀ wípé òun ó kàn sídá láti kọ síra yìí nínú àwọn ìkìláàlù rẹ̀ òun ni hadithi yìí so hadithi lè ta ka yìí kìí ṣe muttafaqun alayhi tó ti ní قال شيخنا ابن تيميه عليه رحمه الله جاء في بعض النسخ لعمده في هذا الحديث كنت مع النبي صلى الله عليه وسلم في سفر عفوا شيخ تيميه عليه رحمه الله وانا والنسخ والسراي العمده في الاحكام wọ́n ní àwọn rí kàńbẹ̀ wípé wọ́n gbà wá wípé òzẹ́ ìpàtọ̀ ìpé kúrùtù máa nàbí sallallahu alaihi wasallam fi sáfàrí pé mo wà pẹ̀lú ànábì ní ìkan nínú àwọn ìrìnàjò tó ánìyàn sọ́lá sọ́lá ṣe wàhálà kápọ̀ ṣéèkù pẹ̀lú ìrìnàjò rahmatullah wọ́n ní ilé wọn ní mistake yìí torí pé kí ni o fàláìsà kọ́ olùhú fi sáfárí sáàdìtán wọ́n ní gbólóhùn tí àfá òdéfà sọ tí wọ́n ṣe mítbà rẹ̀ sọ́dọ̀ àfá òdéfà wípé ó sọ wípé kó tó máa nàbí ìsọ́lọ́gbà àríwáàlì òsọ́nà fi sáfárí lẹ́sà sáàdìtán wọ́n ní ilé ìfò kankan nínú àwọn lòsóòsù alhadisiya balisali anadalika kana fi madina wọ́n lè tó rìnlẹ̀ jù ní pé madina náà ni olùgbé ifá wà pẹ̀lú ànábi sọlọ́sọ láwùyàkó ti ìsọfà kò sí lórí àjò so gbogbo àwọn nusaku tó bá ń ṣe ìgbà àti wípé ànábi sọlọ́sọlá òbẹ́ fáwà pẹ̀lú rẹ̀ fi sáfàrí tí hàzìí alhadisa kùsùsọ́n fọlẹ́sà sọ̀hìnà ilé yìí nínú àwọn àǹfààní tíṣe àyẹ̀tẹ̀lé àdéhùràkùtùlá tí wọ́n ṣe istikhraj rẹ̀ ni afáwa Salim al-Hilali wọ́n ni wàhádà lọ́pù wọ́n ní gbólóhùn yìí wípé kúntù máa nàbí sọ̀rọ̀sọ́lá fi sáfárí lẹ́sàfí sọ̀hìhàì láti Bukhari wọ́n láti Muslim wàlám àrọ̀hú ní mọ̀sọ́jú ìhàdì kódà wọ́n láwọn òwúrí rárá nínú àwọn tíra táà mọ́ gbára lé tó yẹ pé rẹ̀ láti máa mú àwọn àhàdìsì jáde wọ́n ní kò sí nínú àwọn mọ̀sọ́jú kankan kò sí mẹ́ tẹ́rìjámù موضوع الحديث topic tí a lè fún hadith yìí bayanu hukmi al-masjid al-kufayn àlàyé nípa ìdájọ́ tó wà fún ká fomi pa ìbọ̀sẹ̀ ó lè jẹ́ aláṣọ ó sì lè jẹ́ olóògùn ó sì lè jẹ́ aláwọ̀ kúntùmá ànàbí ìsinmi àlùsọ́lá ayé fi sọ̀tùbàtì yìí ó wà pẹ̀lú ànàbí ìsinmi àlùsọ́lá pé ìrépa wọn òdìní àwọn ìṣọ́bùbà ti yìí ó wà pẹ̀lú rẹ̀ ìtumọ̀ náà ní pé fún tún náà nàbí sọ́lá àlùsọ́lá fi ìṣọ́bùbà ti yìí sibáàpọ̀ tó kọ̀ ní sibáàpọ̀ dùnánà masbala ní tó máa ń dàgbẹ̀ sí òun náà ní sibáàpọ̀ nínú hadithi aṣẹ́rù alìjìmáyí wọn ni afáwà òzẹ́fà ọmọ yàmá nìkan ọkọba ayọ́mísà méjèèjì anàwòká náà máa nàbí sọ̀rọ̀ sọ́lá sí madina ó wà pẹ̀lú ànàbí ní ìlú madina فأراد النبي صلى الله عليه وسلم أن يقضي حاجته النبي صلى الله عليه وسلم وانظروا لا تبقوا كاتا فأتى مزبلة قوم النبي وعلى سبيتي àwọn èèyàn kan máa ń da ilẹ̀ sí khalfa ahid lẹ́yìn ìgànná fàbáàlà wàtàwàtọ́ àpọ̀ máa sàrẹ́lá kúfẹ́ yìí ó tọ̀ ó sàlọ̀lá ó sì fòmí pa ẹsẹ̀ rẹ̀ وكان وضوء وكان وضوءه بعد الاستجمار او الاستنجاء كما هي سنته صلى الله عليه واله وسلم انا النبي صلى الله عليه وسلم لن يباتي وشي مراتون ولوجو سالولا اليه اه الى بي عشيم من سنه النبي صلى الله عليه وسلم فيكي الحديث كلا هو يقول في افي بوي الحديث على كوكو مشروعية المسح على الكفين في السفر بدلا من غسل رجلين وهو من محاسن الإسلام wọ́n ní ìṣẹ́lòfin ṣẹ̀rí àwa wípé aláǹfààní láti fòmí pákó fún wa méjèèjì fi sáfà yálà wà lórí ìrìnàjò ni tàbí àti ẹ̀wà ní àti lórí ìrìnàjò bádàlá ní ìrọ́sílẹ̀ ọ̀rọ̀jìlẹ́ ìfẹ́ ìpínká pa káfọ ẹsẹ̀ méjèèjì ọwọ́ mi mahassin Islam eléyìí nínú ẹ̀wà ẹ̀sìn wa ni o ẹlẹ́ẹ̀kejì alimọ́sọ̀ yẹ kúrò bá dẹ̀ ìsìnmọ́mì tọ̀hárọ̀ tí a bá fomi pa kófù yóò jẹ́ wípé lẹ́yìn ìgbà tí a bá ti ṣe àlùwàlá tán tá a ti ṣe ìmọ̀ra tán adìkọ̀lá àlùsùn nà sí alimọ́ta alàlùfẹ́ ní ìkútùbù àkìdá wọ́n ní àwọn àfáà àlùsùn náà jama'a wọ́n fi mas'ala àlùmọ́sí wà lálùkù fẹ́yìn káfọmi pa ìbọ̀sẹ̀ aláṣọ tàbí bọ̀sẹ̀ aláwọ tàbí bọ̀sẹ̀ olówù káfọmi pa àwọn àfáà alùsùnà ọ̀jẹ̀má wọ́n fi sínú àwọn alámọ̀rí ẹ̀tìkọ́ọ̀tì mọ̀sá ìlú ẹ̀tìkọ́ọ̀tì nítorí wípé ìtako kúf ó jẹ́ àmì kan tààfí mọ́mọ́ àwọn ṣíà so ilé ìlú fa tí àwọn àfa alùsùnà jẹ̀má tí wọ́n fi fi mọ́sálà ọ̀rọ̀ káfíńpá kú tó fi sínú ọ̀rọ̀ àfihàn aslan mọ́sálà tó ń fìkìlíyà bá mọ́sálà tuntun ni ṣùgbọ́n nítorí wípé àwọn ṣé a àwọn ṣe nkáàrú rẹ̀ àwọn àfa wa fi sí inú mọ́sá wàdáríkà mùkàlí fẹ́tàlì mùkìlìlì ní àrí àwà ọni tó pàánà ní pé kó lè máa jẹ́ pé wọ́n máa pípa sí nǹkan tí àwọn onífẹ̀ẹ́nu tí wọ́n dólé lórí àtàwọn oníbídà àfáwà ibn dafiq al-gariq rahimahullahu ta'ala nínú ikamul wọ́n ní kí ìgbàláyé ká omi pa ó jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ìṣẹ̀rí àwọn hátà ọdẹ ṣàárọ̀ ní àlè súnmọ̀ tí tó fi wá di nǹkan kan gbòógì tí àfimọ́mọ́ àlè súnmọ̀ tó di àmì tó di bí àsíá táfi mọ̀ pé ẹ̀yìn yìí onísúnmọ̀ ni. bákan náà wàhúdà ìkárùhù ṣàárọ̀ ní àlè bìnà kéèyàn ti gbógun sí alimọ́sọ́ alẹ́nukùnfẹ́ yìí ó jẹ́ ìkan náà àwọn kẹfẹ́ tí wọ́n dá àwọn onídídá kẹfẹ́ tí wọ́n dá wọn ẹlẹ́ẹ̀kẹrin jawazu ìtìhádẹ́ ti bẹ̀rẹ̀ ìlú sí tọ̀nàrọ̀ ìgbàláàyè kẹ́ni kan bá rẹ̀ gbé àgbé lọ́wọ́ tí a máa fẹ́ sàlọ́lá máa tẹ̀ sí mi lọ́wọ́ kí n máa ṣe àlọ́lá látara rẹ̀ jawazu ìsọ̀nbìkọ́ ìhádẹ́ hadith ayọ́ nínú والصبر على المتطهر ونحو ذلك bí kéèyàn bá yàn bomi bá bomi wá àbí ó tẹ̀ sí gudé wá ń tẹ̀ sí ẹni tó fẹ́ ṣe àbára lọ́wọ́ ìgbàláàyè rẹ̀ àìmú nínú hadith ìwà anábì sọ́là àlùsọ́là àti ìṣesí rẹ̀ àti ìní àkọlé kan kíkọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ pẹ̀lú wípé ó pọ̀ fún àfáwà àìmọ̀bírọ̀ wípé kó má ṣèyọnu láti bọ́ ìbọ̀sẹ̀ náà kó lẹ́sẹ̀ wọn ó sì ṣàlàyé ìdí tí kò fi lẹ́tọ̀ọ́ àbí tí ò fi láǹfààní láti lè bọ́ kó lẹ́sẹ̀ rẹ̀ wípé kí ni àdìkálẹ̀ àhúmá tọ́hírọ̀ tẹ̀lé pé òun wọ̀ lẹ́ni tí ó mọ́ bákan náà nínú àwọn àkámù àmọ́ àti fàwáìdù àmọ́ àwọn ìdájọ́ ilé tí ó jẹ́ ti jálijáko àti àwọn àǹfààní tí ó jẹ́ kò sí mọ́rin alákọ̀ọ́kọ́ alimọ́sùn alàlùkù fẹ́ẹ̀mú wájẹ́ òrọ̀báyìí fífomi pa ìbọ̀sẹ̀ aláwọ̀ ilé táǹkì ní àlùkòf àti fífomi pa ilé tí ìbọ̀sẹ̀ aláṣọ tàbí olóògùn ilé tí a mọ̀ sí sọ́ọ̀t tàbí sọ́ọ̀kì àfáwà alìmọ́mù ìgbẹ̀gbẹ̀ ìgbẹ̀rẹ̀ rí nínú tíra àwọn alìskáàmù àkàmù wọ́n ni ọ̀pọ̀lọ̀ṣáàrọ̀ jawaru masala ìkùfẹ́ inda ìlànà ìṣẹ̀ríà hátà ọ̀dọ̀ ṣàárọ̀ ní àdùsùn náà wọ́n dá ìtàrù ìṣẹ̀ríà àdìdà wala yusharatu an yakuna al-mashu bi haja wọ́n ní títomi pákó kì í ṣe nǹkan tí ó sàjòjì lọ́dọ̀ àwọn àfóònìmọ̀ ṣẹ̀ríà débi wípé a kà á kún ìkan nínú àwọn ìdánimọ̀ tá a fi máa mọ àwọn oníṣúná tó dẹ̀ jẹ́ wípé ìgbógun ti ká fọmi pákó fù ó jẹ́ ìkan nínú àwọn ìdánimọ̀ tá a fi máa mọ àwọn onígbà wọ́n láyé ṣárọ́tù ayé àkóónà ìmọ̀sán ìhàjà wọ́n ní mọ́sùn kìí ṣe mọ́jẹ̀mú òun wípé kéèyàn pa fún hájà yá kọ̀ǹdíṣàn kan àbí bùkátà kan èèyàn fi pa wọ́n ní kìí ṣe mọ́jẹ̀mú bákan náà wàlá fárúkọ̀ min haythu hukmi wàlá fárúkọ̀ min haythu hukmi bayna al-jawrabayn wa bayna al-khuffayn wọ́n ní nípa ìdájọ́ kò sí àtọ̀ tó wà tí a mọ̀ sí ìbọ̀sẹ̀ aláwọ̀ àti stọ́kì kò sí dájọ́ kẹ̀kẹ́ ní nínú eléyìí a ti ṣàlàyé ní ìjókòó tí ó kọjá afọ́wà ishaq bónú rọ̀hù yá wọ́n ni inú al-muhalla mọ́dọ̀t wọ́n sọ wípé mọ́dọ̀t as yàní haka qawlahu ibn hazmi fil muhalla ibn hazmi wọ́n ṣe hikaya ọ̀rọ̀ àfáwà ishaq bin Rahuya wọ́n ni mọ́dọ̀t ẹ̀sùnà ní asáàbì nàbí sallallahu alaihi wasallam wa min ba'dihi min at-tabi'in fi al-masjid al-jawrabayn la ikhtilafa baynahum fi dhalika wọ́n ni mọ́dọ̀t ẹ̀sùnà ní asáàbì nàbí sallallahu ó ti pẹ́ tí ń ta a ti mọ̀ pẹ̀lú àwọn sàábí ànábì sọ́làlọ́sọ́là ní tí wọ́n bá sáábà àwọn nìkan kọ́ wọn mọ̀ bá àdàbù àti àwọn tí ó tún tẹ̀lé wọn nínú tàbíhì fìlmọ́sí alàlùjẹ́ ọ̀rọ̀ báyìí ìmọ̀ fi omi pa ìbọ̀sẹ̀ aláṣọ láìsí lásàbẹ̀ ìnáwó mọ́ sí láìka kò sí ìyapa ẹnu kankan ní àárín wọn lórí eléyìí bákan náà àwọn àhàdí ìgbólálàáfíà ó fi rìnlẹ̀ wípé jawazul masfi alal jawrabayni ìgbàláàyè ká fomi pa ìbọ̀sẹ̀ aláṣọ tàbí ìbọ̀sẹ̀ ológun jama'a wàtàkàlàmà àríyá alámàtí sàb wọ́n ni ìkánú àwọn ògbónágbòǹgbò àfà ní ilẹ̀ sàm wọ́n kó àwọn àhàdìsì jọ àwọn náà ni sheikh muhammad jamaluddin al-Qasimi rahimahullah وزاد عليها وتوسع في تخريجها محدث مصر وني عفا وعبا محدث مصر فجاء عفا ونما حديث من ابو مصر وقطع àwọn tó wá ṣe àlékún wọ́n tẹ̀ tún ṣe àwọn wọ́n nípa àwọn hadith náà wọ́n tẹ̀ tún ṣe tàkìrí jù rẹ̀ àwọn náà ni afáwà ahmed shafi rahimahullah ثم بعد ذلك حقق ذلك كله شيخنا محدث العصر محمد بن ناصر الدين الألباني رحمه الله كل ذلك في كتاب المسح على الجوربين من أفاوى محمد بن ناصر الألباني أونا سو حقق تيرانا بوبو سمكة تاي أتشيت أفاوى القاسم أتشيت أفاوى عمر شاكر أتشيت أفاوى محمد بن ناصر الدين الألباني عاد من المسح alẹ́ jẹ́ ọ̀rọ̀ báyìí bákan náà àfáàní wa ìlà àpàkọ́rọ̀rọ̀ máa zakarnahu fàunáka masáìlú jamiu ha muta'alliqa bí jawari wọ́n ní in ta fi fàlàyé síwájú bó ṣe rí rẹ̀ náà láti sọ yẹn àwọn masáìlì kan wà pé pé kí ni o lákòótán ó ní ìtọ́sẹ̀pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ jawari ìyẹn jawrọ̀ ìyẹn sọ́ọ̀sì fókùnmọ̀ ìkófẹ́rẹ́ ní báàdì àwùlà torí pé ìdájọ́ sọ́ọ̀kì náà ìdájọ́ sọ́ọ̀kì kò sáà lè fi tẹ́fúríkọ̀ láàrin méjèèjì nínú fókùnmọ̀ torí pé iṣẹ́ tí kúf tó jẹ́ ìbọ̀sá aláwọ̀ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ yẹn náà ni sọ́ọ̀kì tó jẹ́ tọ́tù iṣẹ́ yẹn náà ni òun náà ṣe so ní báàdì fókùnmọ̀ nǹkan kan náà ni méjèèjì a ní ṣe àálà rẹ̀ wípé rárá ìdájọ́ ilé ìkùnsí fún jaurop khuf ló wà fún rárá ma yakhussul khuf yakhussul jaurop li'annahu yaqumu maqamahu in tó bá ti tó bá ti rọ̀ mọ́ kúfù ìdájọ́ rẹ̀ náà a mọ̀ gbé lórí kí ni o a mọ̀ gbé lórí jaurop li'annahu yaqumu maqamahu torí pé jaurop ó dó níbi tó yẹ kí kúfù ṣe kí ni o kò dó sí so kò sí ìhálà láàrin méjèèjì ẹlẹ́kẹ̀ẹ́jì alẹ́ ẹjúzù mọ́sù alànáà ǹjẹ́ ìgbàláyé wà fún wa láti fún mi pa bàtà sígbàláyé wà fún wa láti fún pa bàtà kìí ṣe bàtà alábọ̀yọ̀ bàtà alámùtán táwọn bàtà alámùtán irú bàtà táwọn sójà mọ́ ń wọ̀ ẹ̀ ó ti yé alámùtán nù tí ó yóò tó ní okùn tí wọ́n tó dé yóò fẹ́ dojúgun ìní àmọ́ dé orúnkún nígbà abẹ́rẹ́ àgbẹ́kọ́ tá a lè fomi pa bẹ́ẹ̀ ni a lè fomi pa ló ti yé a lè fomi pa pàápàá jùlọ tán bá wà ní àwọn ààyè tó ṣe wípé látòjú ìrìnsì lójú ogun òbí wọ́n lè fomi pa dáadáa so ìgbàláyé wà ní ṣẹ̀yà bákan náà hukumu khuf awùjọ́rọ̀ alimakaro stocking tó ya khuf tó ya ìdáàlé tí omi pa bí fúnlẹ̀ ló sọ pé à kú fi à inú kú fi ẹ́ ti yá ń jà pàpàkó sọ́ọ̀fù yìí ti yá ń jà pàpàkó ó ti yá ní àtẹ́lẹsẹ o ẹ̀ lè fi omi pa o náà kàlámù mọ̀ṣùgbò ọ̀rọ̀ tó gbajúmọ̀ tó fọ́n ká ni wọ́n la kí wọ́n wulẹ̀ sọ̀sọ̀ mi hàn ṣùgbọ́n kì í sọ̀rọ̀ tó tẹ̀sẹ̀ nílẹ̀ tó lálàáfíà pápá mo tilẹ̀ tó máa eléyìí nínú ìṣẹ̀yàrọ̀ tó fi kí yẹjúùzù wà yẹjúùzù masu alalkufi almuharraf ma dáma ismuhu bá kìyàn walmashiyu fihi a mumkina wọ́n ní ìbàláyé wà fún wa káfùnmí bá kú ilé tí ó ti ya tàbí ó lu ma dáma ma dáma ismuhu bá kìyàn ní ìlàsùmọ̀ tó yẹ wípé orúkọ rẹ̀ ò change kúrò ní kúfù náà ni à ń pè é wàlmáṣí fi ìmúnkìnà a ti fi rìn ìfi rìn ó ti gíní ó rọrùn wọ́n ni wọ́n wọ́n ìkìyàrù abil barakat wà gáìrì ní ìrìnàlẹ̀ wọ́n lè lèyìn ó náà ni a ìkìyàrù abil barakat àti àwọn tó yàrù sórí àwọn àfà tọ́yì asáàrù ẹ̀yìn asáàrù asáàrù ga ọ̀rọ̀ àwọn àfà ni ẹgbẹ́ bá rẹ̀ ṣe mọ̀ nínú usul ní pé kàlámù ìlàmà kàlámù ìlàmá ọ̀rọ̀ táwọn àfà àbá sọ tó jọ́rọ̀ àwọn àfà láìsà hujja tán istiklala kìí ṣe dalil kìí ṣe hujja kìí ṣe nọ́sù bí nọ́sù yìí wà láti yìí sáà nọ́sù bí ha ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olùmọ̀ èyí ó fi kí a fi ọ̀rọ̀ àwọn olùmọ̀ a fi ṣe ìsìn náà asàrò tí ò ní jẹ́ asáàrù gan ó quran a wà fi ọ̀rọ̀ àwọn olùmọ̀ ṣe a fi kéńgbẹ nasul yẹn eléyìí tá a sọ yìí àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ yìí ọ̀rọ̀ musannaf látọ̀dọ̀ alimamu bayhaqi ilé mọ́tò gbà nínú sunan al látọ̀dọ̀ afáwà sufyan as-sawri rahimahullah qala ó sọ wípé imsah alayhima ma ta'allaqat bihi rijluka وهل كان خفاف المهاجرين والأنصار إلا مخرقا مشققا ẹgbọ́n tó sọ tánà sọ kó sọ Sufyan al-Thawri ta ló gbà wá imam Bayhaqi inú Sunan al-Kubra an tọ̀rí tí akhrajahu ibn Abi Shayba fi akhrajahu Abdurrazzaq fi musannafihi torí pé nínú àwọn mùsọ̀nàfà ti pọ̀ nínú àwọn mùsọ̀nàfà tó gbajúmọ̀ òun náà ni mùsọ̀nà bùn àbí ṣẹ́ríbá àti mùsọ̀nà bùn abdurrazak mùsọ̀nà bùn abdurrazak wọ́n ní àfọwà Sufyan àsáòrí wọ́n sọ wípé imsa aléhìmá máa fomi pa méjèèjì kí náà sọ alkufayl máa fomi pa máa tààlákọ́tìbì yìí rìjìlúkà gbogbo tó ọba ti fi kọ́bà ẹsẹ̀ rẹ ó jẹ́ ìbọ̀tẹ́ aláwọ̀ ni o ó jẹ́ aláṣọ ni o ó jẹ́ ológun ni o wàhálì káánà tìfáàfù muhajiri na wal ansar illa mọ̀kànrọ̀kọ́ mọ̀ṣàkọ̀kọ̀ pé àwọn húkù táwọn sàgbé máa ń wọ̀ àwọn muhajiro àtàwọn ansar ǹjẹ́ àwọn húkù tí wọ́n máa ń wọ̀ ìjọ bọ́sẹ̀ kú òun kó yá bí ìmáàmù sáwọ́rí ń bè lọ́wọ́ wa èmi náà ń bè lọ́wọ́ yín ìjọ lè là kúrò nínú kọjá pẹ̀lú gẹ́rẹ́ bá ti wọ̀nyí pé àwọn sọ̀hábà òsì ni wọ́n fi bẹ̀rẹ̀ náà fi gbin èso ẹ̀sìn igi ẹ̀sìn òsì o ni wọ́n fi lọ igi ẹ̀ ní àlọ́yè jẹ́gẹ́ fi ibi dára ti amúrí kò fẹ́ ẹ̀sẹ̀ tó rọgbọ fún ilẹ̀ àkìlá àfàwọn péréte nínú wọn Imam Sufyan Asauri wọ́n sọ wípé so possible káwá sọ pé gbogbo àwọn sàábé gbogbo àwọn kú fún wọn kò láàyè ilé ìlúlẹ̀ ìbò sẹ́bà ìlú ìsọ tó jìnà gbá òní ilé ìwà so ilé òní ọ̀rọ̀ tí afáwà Sufyan Asauri rahimahullah ẹlẹ́ẹ̀kẹrin tawqitul masjid gbèdéke àsìkò wo ni a fi omi pa nọ́ọ̀sù sọ̀rọ̀ ó wá ipe mokin ẹni tí ń délé tí ò travel yẹ́wó mú wọ̀lẹ́ ìlà ẹni tó travel ọjọ́ mélòó fàlàkà àyàm ọjọ́ mẹ́ta wàlàyà lè nà àti àwọn òru ọjọ́ mẹ́ta yẹn tọ́yì kẹfà tìrìdàt bóòlù àṣekà wà mọ́ta ayẹ́bdà olùmọ̀sí fò bẹ̀rẹ̀ lápèjúwe mo ṣàlùwàlá ní ẹ̀yìn asiri ìgbà tí mo sọ̀rọ̀ alẹ́yìn asiri aláàmì ẹ lọ fá títí tó fi di ẹ̀yìn mangrib ìgbà tí mo wá fẹ́ tán wá pèrò fún ìṣà tí mo wá sàrọ̀lá ìṣà ni mo wá ṣẹ̀ṣẹ̀ fi omi pa sọ́ọ̀sì tàbí kúfù ìgbà yẹn gangan ni tìrìdáàdù awwalil masjid káńtìn wípé mo fomi pa ìgbà inú tó bẹ̀rẹ̀ ó ti yé òru nìyẹn o ó ti yé tílẹ̀ ó fi mọ́ tí ń fi jí títí tí ó fi di kùbẹ́ẹ̀lì ìṣà ní ọjọ́ kejì òru kan ọjọ́ kan nìyẹn so bá ṣe káǹtì ẹ̀ náà nìyẹn fún ọlọ́jọ́ mẹ́ta kì í ṣe wípé ìgbà tá a bá sàlùwàlá ó ní káǹtì ó sì kí ni o ni ó bẹ̀rẹ̀ káǹtì mọ́sù ìgbà yẹn kan ló bẹ̀rẹ̀ ìgbà awálù mọ́sù ìbáàdà tọ̀hárọ̀ báàdà lùdù awálù mọ́sù báàdà lùdù níta àkọ́kọ́ fomi àkọ́kọ́ ìfomi pa orí kú lẹ́yìn ìgbà tí a bá ti kọ́kọ́ so eléyìí bá ṣe ká ní ẹ̀yìn eléyìí náà ni ó tẹ̀wọ̀n jù ní àlàyé tí àwọn olùmọ̀ sọ wọ́wọ́ ìṣẹ́yàrò ṣekùnà Muhammad Salih al-Uthaymin rahimahullah bákan náà nínú àwọn nǹkan tí a fẹ́ wọ̀ ṣẹ́rùtù ní wípé tàbí socks ta fẹ́ wọ̀ ṣẹ́rùtù ní wípé ohun gangan fúnra rẹ̀ kó wà ní mímọ́ ẹmọ̀ socks ẹlùmí ó ti gíràn ìṣerú yẹn ni wọ́n sọ ó ti socks tí a kò ní pa kò gbúdọ̀ jẹ́ socks tí wọ́n lọ wú nínú túbú mo rò bóyé ẹ̀hàn tí ó gbọ́dọ̀ jẹ́ torí pé sọ́ọ̀kì gangan fúnra rẹ̀ àti húfù gangan fúnra rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nǹkan tó yẹ yí pé kí náà máa ń pè òórùn tí ò dáa ní sábà máa ń mú jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà so sábà fẹ́ wọ̀ ká make so torí pàdé ní sọ́lá sọ́rọ̀ sọ wípé da'ahuma fa inni adkhaltuhuma so méjèèjì lọ mọ́ nígbà tí ṣe kíni nígbà tí mo wọ́ bákan náà ẹni tó sàlùwàlá ẹmọ̀gbọ́ ẹni tó ṣe àlùwàlá ìgbà tó ṣe àlùwàlá tán kò wọ sọ́ọ̀sì ó fi àlùwàlá yẹn fi kíni ó fi kírun ìgbà tó fi kírun tán àlùwàlá yẹn wá já ó wá wọ sọ́ọ̀sì padà kò sí mọ́sífò láàmọ́ sàlámù ẹni tó sọ ẹni ẹ sàrọ̀lá nígbà tó sàrọ̀lá kò wọ sọ́ọ̀sì kò sì wọ kóf àlọ́lá tó sì yẹn wá ti kí ni ó já pàtàrọ̀lá yẹn já bóyá ó fi ṣe bá dá o àdúkò fi ṣe bá dá o àlùmúyí àlọ́lá yẹn kí ni ó já ó jáde pé ó lọ wẹ̀ ó sì gbá ó sàwọ̀ ó wà wọ̀ sọ́ọ̀sì padà kò sí mọ́sùn kankan tí ó fi pa kólékómi pa kólékómi pa ìbọ̀sẹ̀ yẹn o tó bá fẹ́ ṣe àlùwàlá yóò bùkátà kó fún ẹsẹ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn padà kó wá ṣe àlùwàlá tẹ́lẹ̀ kó wá wọ sọ́ọ̀sì yẹn padà kó wá mọ̀ sí lọ́sẹ̀ rẹ̀ lọ bóyá lẹ́yìn àlásàrè ní o ẹ̀yìn iṣẹ́ ìní o ẹ̀yìn àsùnmọ́ ọjọ́ kejì ní o ló tó fẹ́ ṣe àlùwàlá mi tó fẹ́ ṣe bádà mi tó wá ṣe mọ́sùn lórí ẹ̀ ìgbà yẹn ni káńsìn mọ́sùn rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo rò kó clear tọ̀nà ẹni tó bá wọ sọ́ọ̀sì méjì mọ́sálà ẹni tó wọ ìbọ̀sẹ̀ méjì bóyá sọ́ọ̀sì méjì lọ́wọ́ ni ó bóyá kúfù méjì lọ́wọ́ ni ó lápèjúwe mo wọ socks alákọ̀ọ́kọ́ mo dẹ̀ wọ kejì lé lórí mo wọ èyí náà alákọ̀ọ́kọ́ mo wọ kejì lórí ẹsẹ̀ fún àti ẹsẹ̀ sí ó jẹ́ socks mẹ́rin tí mo wọ̀ ó mọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pákájọ sáwọn sisters ìgbà náà jẹ́ pé socks gangan tán fẹ́ wọ̀ tó wọ̀ láti wọ̀ ó fẹ́ lẹ́ wọ́n mọ̀ rí dìgítẹ́ wọn wọ́n wà kọ́kọ́ wọ socks kan sínú ó ti yé kan tó wọ ìkè tó bá ti jẹ́ méjì báyẹn kò ní transparency rárá pápá bó tilẹ̀ kó mọ̀ irú mọ́sùn yẹn ní ìsìn tábẹ́sì mọ́sùn yẹn ní ìsìn ṣé wọ́n bọ́ tókè ni àbí wọ́n fi omi pa èyí tí ń bẹ lókè tí yóò sì ti gbélé tí ń bẹ ní ìsàlẹ̀ náà èyí tó tẹ̀wọ̀n jù lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n fà á o wọ́n sì fi ìmọ̀ hànra wọn lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ìbéèrè tó tẹ̀wọ̀n jù tá a ní bùkátà sí ní ọlọ́mọ tẹ́wù lẹ́vù òun náà ní pé kò sí nǹkan tó burú ń bẹ̀rẹ̀ kí ẹ̀ ṣe kíni o kí ẹ̀ fomi pa kò nídìí kò fomi pa tìsàlẹ̀ tó o bá ti fomi pa tókè o ti pa tìsàlẹ̀ náà nítorí pé kọ́ ìdá ọ̀dọ̀ àwọn àfa onímọ̀ ìṣòro yìí pé àtàbí tààbẹ̀ àyè ẹ̀kọ́ àtàbí rú tààbẹ̀ so nǹkan tí ó bá wà lókè èyí tí ń bẹ sàlẹ̀ náà ó náà ní kúkú mú ti ń bẹ ní òkè so eléyìí lórí àlàyé tó wà nípa bó sí kí èèyàn wọ jáwọ́rọ̀ méjì bákan náà ẹni tó sàlọ̀lá nígbà tó sàlọ̀lá tán ó wọ kó ó wọ sọ́ọ̀sì ìgbà tó wá wọ sọ́ọ̀sì bóyá àlọ́láàrẹ̀ òjá ó fi kí súnmù ìtòjá ó kí zoom àlọ́láàrẹ̀ òjá ìgbà tó di 230 oorun mú lẹ́sẹ̀ ó bá bọ́ sọ́ọ̀sì wọ́n bá pè wọ́n látàrí àná láàrin òsì lè fi ni oìsó ó dẹ́tọ̀ ó dẹ́yà bẹ́ ṣé ẹni rẹ̀ ṣé ìgbàláyìí wà fún láti lọ kírun lẹ́yìn ìgbà tó ṣe mọ́sùn lórí sọ́ọ̀sì ó ti wá bọ́ sọ́ọ̀sì yẹn ìgbà tó wá bọ́ wọ́n wá pè ǹjẹ́ ó lè lọ kírun bẹ́ẹ̀ ǹjẹ́ kí a bọ́ hoof bàtà ìbọ̀sẹ̀ aláwọ̀ tàbí soft ká bọ́ lẹ́sẹ̀ ǹjẹ́ alìrọ̀ sábàrù ní ìnáwà kìdìrìdú ǹjẹ́ ó ń bẹ nínú ìntí mọ́ já àlùwàlá èyí tó tẹ̀wọ̀n jù táa nídìí ní ọlọ́mọ tí ó lẹ́rù òun náà ní wípé kò sí nínú nǹkan tí mọ́ já àlùwàlá kí n tó sọ lẹ́kọ̀ọ́ mo sàlùwàlá àlùwàlá mi wà síbẹ̀ mo wọ kú mo fi kí zoro mo fi kí áńsírì ìgbà tí mọ́gírìbì ń bọ̀ ooru mú mi lẹ́sẹ̀ mú bọ́ sọ́ọ̀sì mi àlùwàlá mi ò dẹ̀ tí ìjà ǹjẹ́ mo lè lọ fi kírun bẹ́ẹ̀ pẹ̀lú pé mo ti bọ́ sọ́ọ̀sì bẹ́ẹ̀ ni mo lè fi kírun ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó sàlùwàlá náà ni adẹ̀mọ̀ sínú àlọ́lá tá a bá sọ̀rọ̀lá àmọ́ pa orí ìgbà tó wá parí ó wá lọ sí ọ̀dọ̀ halak tẹ́mọ̀ halak àwọn tẹ́mọ̀ báyàn fa irun ó dẹ̀ ti sàrọ̀lá ó ti bomi pa ó ti pa orí yẹn ó wá lọ sọ́dọ̀ bábà pé ẹ bá ń bàbù irun mi o wọ́n bá fa orí tó ti pa irun tó ti pa tó ti gbé lọ tó ti gbé bọ̀ ah

èyí àlàyé tàbí ẹni tó fọwọ́ nígbàsọ̀rọ̀ látán gbàsọ̀rọ̀ látán ó gé ìkanná rẹ̀ ó gé ìkanná tí a sọ ní gbogbo lọ sọ́nà láti ṣe so ibi ni a ti dá dúró pẹ̀lú pẹ̀lú tó bá di ìjókòó tó ń bọ̀ a tún kò tẹ̀síwájú nípa àwọn ìbéèrè tó àmì ìgbé ní láǹfààní àtìkà nítorí wípé ó súnmọ́ kí èsì rẹ̀ kó ṣe kí ni kó آه، سبحانك tí ó ń bọ̀. سبحانك والحمد لا إله إلا أنت أستغفرك وأتوب